iléeṣẹ́ asọ̀rọ̀mọ́gbèsì education ọ̀gá nínú gbogbo ohun ìdánilẹ́kọ̀ọ́ lílànà iléèwé ìròyìn léde yorùbá. ẹ ká san ẹ ká ẹ kú ìjókòó líle wa rédíò wa web education ìròyìn ó wà níbí yín a máa gbọ́ lọ́sàn yìí lákọ̀ọ́kọ́ náà wọ́n yan ọ̀gá lákùkàn yóò fẹ́ ṣiṣẹ́ lítẹ̀ka èkejì yín a gbọ́ ọ̀sẹ̀ ó kọjá ọmọdé wọn wọ́n ṣe ìdánwò yà ń pèlí bac wọ́n lọ wọ́n ṣe ilẹ̀ ní àmà gbọ́ kókó. ẹ̀kẹta ìjọba ìlú wa ó sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú e, ilé ilé iṣẹ́ lákùn à ń pèlí OMS Organisation Mondiale de la Santé kí wọ́n ṣe kí wọ́n sọ ní àmà gbọ́ ẹ fèdí jókòó kẹgbẹ́ òyìnbó wà léyìí ẹ ṣe ẹ ká san nìyànmí wọn ẹ kú jímọ̀ ẹ kú ọjọ́ lákọ̀ọ́kọ́ náà nọ́ọ̀sẹ̀ yìí mínísítà ìwà ó yan kan là ń pè ní bíyàwó Karim Inusa òun ló jẹ́ ọ̀gá tech directeur des examens et concours òun ló yípo òun ló kò líbẹ̀ ni òun ló gbé ipò tuntun yé òun kò líbẹ̀ yà ń pè ní Amanata òun jẹ́ mínísítà tuntun dì sí ni ile ya ń pèlí dẹ́kìnà iṣẹ́ pàtàkì wọn ṣe libẹ̀ ni ránṣẹ́ fún ìjọba ìlú mínísítà wa wọn kó gbé olómìí síbẹ̀ kó ṣiṣẹ́ yé ọ̀tọ̀ iṣẹ́ sí wọn ń ṣe gbogbo ìdánwò yẹn wọn ń ṣe ní ìlú ìbẹ̀nẹ̀ ilé yẹn ní tójúmọ́ gbogbo kòǹkù yẹn wọn ṣe nílùú ìbẹ̀nẹ̀ ilé yẹn ní ṣiṣẹ́ gidi ni mínísítà yẹn ń tójú mọ́ yẹn ń ṣiṣẹ́ mọ́ iléèwé gíga ó wò ó sọ pé wọn kò lè fu ilé yẹn kalẹ̀ wọ́n ẹ̀ ló wá wò ó nọ́ọ̀sẹ̀ yẹn ló gbé òní kan yà ń pèlè ẹ̀ǹtẹ̀rìmẹ̀ olùyẹn á máa wo ipò fún oníwọ̀n ìjọba yàn ìjọba àgbésínà ní ó ti gbaṣẹ́ lọ́sọ̀ọ́ kọjá ká máa ṣiṣẹ́ sí gbogbo ohun lọ sí ìlọsíwájú ìdánwò gbogbo ìdánwò yìí wọ́n fẹ́ ṣe ná ọdún yìí. àkọlù bẹ́ẹ̀ a lọ ìlú Kalavi a lọ ìlú Kalavi ní ké ló ṣẹlẹ̀ ọ̀nọ́sẹ̀ yìí ọmọ ìwà wọn wọn lọ ìdánwò lákúnyànpẹ̀lẹ̀ bak. ìdánwò náà a sì lọ ìlú Kalavi la lọ complexe la plénitude ibẹ̀ ni a lọ làlá wo pé wọ́n ṣe iṣẹ́ gbà wọ́n bẹ ìdánwò náà gbà. ní oníyànjẹ́ chef centre ó gbàlejò wa à ń pè ìyá náà ní Floria Lawani àwọn bíbí ketu ló sọ pé lí santi wa libiye àwọn mẹ́ta ìdánwò iṣẹ́ mẹ́ta ló wà àwọn ń lọ bákìjé un wa libi àwọn ń lọ ti bákìjé deux àwọn ń tọ́ ń lọ bákìjé trois ni ó sọ pé ìṣẹ̀lẹ̀ kan kò sí òun ẹ e, ó jẹ́ ìṣẹ̀lẹ̀ yìí àrí ọmọ kan wá ká fẹ́ ṣiṣẹ́ ló sì gbé wọn à ń pèlè kádàntítẹ̀ ti ọdún yóò kọjá òun ló gbé wa ní supervision wọn àwọn ń ṣọ́lé wọn wọ́n sọ pé wọn kó kó pé bí ẹ̀ wọ́n wọn bá tó ń bọ̀ wọn kó kó gbé ń jẹ́ kàdántè tutọ̀ yóò jẹ́ tọ́ ti tọdún yìí òun láàmú wa káfó ṣiṣẹ́. àbáṣe kólíbẹ̀ ala àpàdé ọmọdé wọn ọmọléwé wọn àwọn ń ṣe ìdánwò wọn ní ọmọdé wọn kan wọn sọ sọ pé ìdánwò náà kò le kò sí nǹkan yóò burú gan gidi líbẹ̀ ṣùgbọ́n wọn ó jẹ́ wàhálà fún ọ ní kíní wọn ń pè ní SVT ìyẹn wọn ń dóde kíní wọn kan yà ń pè ní génétique croisement lọ́tẹ̀ yìí o kàn kọ́tọ́ wa mọ́ ni wọ́n sọ sọ pé ìyẹn ló ṣe òde kan ní olómiyàn tó sọ pé nọ́nà iṣẹ́ òun ṣe SVT ni o ìsúàjẹ́ ò ní o kíníkan kíníkan kò jẹ́ nǹkan yóò le gan àwọn ṣiṣẹ́ làwọn ń gbàdúrà fọlọ́n kò ṣe é. ní ọmọ ìkẹta yà àsọ fún yà bẹ̀ ọ́ lọ́dọ̀ fún. òun sọsọ pé wọ́n bu gan ni wọ́n à ń pèlí SVT màtí à ń pèlí SVT. òun níṣòwò gidi nínú ẹ̀ òun kò ṣiṣẹ́ gan. òun bẹ àwọn ọ̀gá òun tù wọn àwọn kọ́ wọn níwèé wọn. wọn kò ṣe wọn kò ní wọn kò ní ìmọ̀ tótó kó jẹ́ ìgbà yẹn wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ jókòó wọn kò fún kí ni à ń pèlí bíkì pupa nínú ìwé wọn náà òun kó dákun òun kó tọwọ́ ọlọ́run òun kó wo pọ̀nṣán pẹ̀lẹ́gì òun kó fún dáàsì òun kó fún dákun òun kó fún wo iṣẹ́ yẹn. lẹ́kẹ̀jì alọ́ lẹ́kẹ̀jì alọ́ ìlú yìí agbómìkálávi yunifásitì wa ohun àkọ́kọ́ ni pé wọ́n fẹ́ gbé ìṣẹ̀lẹ̀ dáadáa kan wá lé faculté des sciences et de la santé. kẹ́ni kun náà ọmọ ẹ̀wọ̀n ó ti ní kíní à ń pè ní bac nílùú òkè wọn bá wá bí. a máa gbà wọn a máa ṣiṣẹ́ pẹ̀lú wọn ní wọn ní àṣẹ ọmọdé wọn ní àṣẹ níbí ni wọn kó bẹ́ẹ̀ iléèwé wọn ní yunifásitì wa ọmọdé wọn ní àṣẹ wọn kó bẹ́ẹ̀ iléèwé yunifásitì wa ló sì gbé kínní ẹ̀ kalẹ̀ pòfẹ́sọ̀ wa Georgia Avakujọ òun ló jẹ́ ọ̀gá lákún yẹn sọ̀rọ̀ sí ohun àìsàn ohun òní àjẹ ohun ẹ̀ ń pèlí fàmásì ló sọ pé ọmọ ọba ti gba bákìlì ìlú òkè ó bá wá bí. kò jẹ́ nǹkan ẹ̀ àjẹ ni wọ́n sọ pé wọ́n bá fẹ́ bẹ̀ẹ́ léwe náà wọ́n á san wọ́n á san owó kékeré kan n kò fún gbẹ̀ẹ́ yẹn ń pèlí lẹ́fù kíní owó kìtánsì kíní wọn ń pèlè ewé ìjọba ìwọ̀n san fún wọn kó fún bẹ́ẹ̀ iléèwé náà. akọ́libẹ̀ a lọ iléèwé wa yunifásitì wa ní ké ló ṣẹlẹ̀ lóhùn wọ́n sọ sọ pé ó kàn bá kọjá master yà ń master ó ti pọ̀ jẹbẹtẹ ó ti pọ̀ jẹbẹtẹ ní ọ̀gá ilé wọn ọ̀gá ilé iṣẹ́ yunifásitì wa yóò wà lé ìlú àgbémẹ̀kẹ́láfí. wọ́n sọ pé wọ́n dín ikù ó ti pọ̀ oníkànbá jáde ayọ̀ máa sọ jáde oníkànbá gba bí ayọ̀ máa sẹ oníkànbá gba bí ó ti pọ̀ rẹpẹtẹ ni wọ́n sọ pé wọ́n dín kíní yẹn kùndì sí ni ọ̀pọ̀ ni ọ̀pọ̀ ẹ̀ ni wọ́n ń yọkùn nìsí. ọmọdé wọn bá gba ibi wọn wá gba ìwé wọn tán wọn kì í tọ́ iṣẹ́. ni wọ́n wò ó sọ pé pé mástọ̀ náà pọ̀ gan-an wọn kò díyàn wọn kù ni wọ́n jókòó lídìí ẹ̀ ní lọ́tẹ̀ yìí nìsín kò jẹ́ gbogbo master ni wọ́n àgbà lé ìlú ilé yunifásitì wa. master miẹ̀ ni wọ́n yọ ọ́ kù òmíẹ̀ wọ́n gbé e sínú ìwé hàn. ìjọba wa ìjọba ìbẹ̀nẹ̀ ké ló ṣe pẹ̀lú OMS yà ń pèlí Organisation Mondiale de la Santé ilé lákùnrin ti ìlú àgbáyé ni òun sọ̀rọ̀ sí ara líle ònìyàn ló wá sọ pé ó pẹ̀lú ìjọba ẹwà Benin wọn àfọwọ́sowọ́pọ̀ ká ṣiṣẹ́ fún ìlọsíwájú ara ọmọdé wọn ìlọsíwájú ara ọ̀nìyàn lílù wa Benin ni wọ́n jókòó ká fún gbogbo wọn yà ń pèlè ẹ̀mátótó ìlọsíwájú ara ọ̀nìyàn kí wọ́n àṣegbà ní ara ọmọ Benin wọn. ní ìjọba ẹwà ó gbé ìyẹn kalẹ̀ ká ń sọ sọ pé òun ó jẹ́ kókó ni bẹ́ẹ̀là ṣègbà ni a ṣe ìlọsíwájú sí àìsàn àìsàn púpọ̀ yẹn ń dá yẹn ń ṣe yẹn ń fún búbu yẹn ń fún ọ ní búbu àìsàn ìlú yẹn a lè sọ̀rọ̀ sí yẹ yẹn a ṣiṣẹ́ fún ìlọsíwájú ọmọ ìlú wọn ni wọ́n ṣiṣẹ́ sí kíní yẹn làgbọ́ làsán pé ká sọ sí tiyín. àtọ́lọ ilé iṣẹ́ wa yẹn wọ́n wọ́n sọ̀rọ̀ pọ̀ọ̀pọ̀ àwọn ń kọ̀wé wọn. à ń pè ìjọ wọn pé à ń pè ìjọ wọn náà ní sinaema benin àwọn ń dìsín gbogbo àwọn àwọn òṣìṣẹ́ yìí ń kọ̀wé ọmọdé wọn àwọn ló fọwọ́sowọ́pọ̀ nínú iṣẹ́ yẹn. ni wọ́n sọ pé wọ́n wá ilé wa wa education ni ọ̀gá ẹ̀ ń jẹ́ Gaetan Ponukan òun ló sọ̀rọ̀ ká sọ pé mínísítà wa tuntun yóò mú yìí ń jẹ́ amánata oníkanni ó mọ ilé wọn oníkanni ó mọ ilé ó mọ ilé ibi wọn gbé wa wọn á ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ gidi ni kò sí pẹ̀lú ìjà ni wọn á ṣiṣẹ́ wọn á ṣiṣẹ́ pẹ̀lú ìmọ́tótó pẹ̀lú ìlọsíwájú iléèwé benin ni wọ́n sọ pé kó òun náà kó ní fọkànbalẹ̀ kó máa gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ máa sọ ní iṣẹ́ náà kó kó ṣe iṣẹ́ náà déédéé pẹ̀lú wọn àwọn náà wọ́n sì wà wọ́n sì wà líbẹ̀ wọn kó má ṣiṣẹ́ gidi iṣẹ́ tó iṣẹ́ ó mú ìlọsíwájú iléèwé Benin òun ni wọ́n fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ kò jẹ́ pẹ̀lú ìjà ni wọ́n fẹ́ ṣiṣẹ́ kò jẹ́ pẹ̀lú wàhálà ni wọ́n fẹ́ ṣiṣẹ́ ni ọ̀gá wọn yẹn ń pè é SG Gaitan Ponukan ó sọ fún wa ó wá ilé iṣẹ́ wa ká fún wa ní ìmọ̀ sí òun pẹ̀lú mínísítà wọn yìí ń bójújọ iléèwé ọmọ kékeré wọn là ń pè ní ministère des enseignements maternels et primaires. gbogbo yẹn la gbọ́ la sọ pé ká fu sétí yín ẹ kú ìjókòó ẹ kú ìjímà. oní wọn wà lẹ́yìn oní ń tẹun à ń pè ní Gildas Bianzin àwa pẹ́ oní jẹ́ onífúali ona gloria ajivẹsọde. ọ̀nà ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ pátápátá ń jẹ́ vital akọ́tọ̀njì. òun yẹn ń sọ̀rọ̀ fún yín òun náà ń jẹ́ pèmí mathieu ẹ kú ìjókòó ẹ ṣe.